matthew bú sẹ́kún gbaragada ní kóòtù ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ládájọ́ wọ̀n fún un níṣe ni bàbá àgbàlagbà tí wọ́n porúkọ ẹ̀ ní matthew yaha yìí bú sẹ́kún gbaragada ní kóòtù tó ń wa ikún mu gidi nígbà tí wọ́n sọ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí i lọ́wọ́ tí wọ́n sì taari ẹ̀ sínú ọkọ̀ tí wọ́n fi ń gbé àwọn ọ̀daràn ìyẹn lẹ́yìn tí adájọ́ ti ṣèdájọ́ ẹ̀ tí wọ́n ló jẹ̀bi ẹ̀sùn jíjí ọmọdébìnrin ọmọ ọdún mẹ́tàlá kan gbé kò sì fi mọ́ ní jíjí gbé nìkan ó tún fipá bá ọmọbìnrin ọ̀hún láṣepọ̀ adájọ́ ní ẹkún tó ń sun kò tu irun kan níwájú òfin torí òkété rẹ̀ ti gbàgbé ìbòsí ó dégbà látẹ̀ ló káwọ́ mọ́rí bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ̀n sẹ́wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ tó dá onídàájọ́ Blessing Egu tiléẹjọ́ gíga ìpínlẹ̀ Cross River kan tó wà nílùú Calabar ló gbé ìdájọ́ náà kalẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù keje ọdún 2023 tá a wà yìí nínú àlàyé tí ẹlẹ́rìí kan James Ibo, tí í ṣe ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àjọ tí kì í ṣe tìjọba kan ṣe ó ní ìwà ọ̀dájú paraku ni ọ̀daràn yìí hù ó ní níṣe ló jí ọmọ òrukàn ọmọbìnrin tí kò níyàá tí kò ní bàbá kan gbé nílùú apabúyò tó wà níjọba àbílẹ̀ apabúyò nípínlẹ̀ Cross River ó sì gbé e lọ tọ́jú pamọ́ síbì kan ní agbègbè ẹ̀sùn Kutan nílùú Calabar ló bá bẹ̀rẹ̀ sí í fún ọmọbìnrin náà légbòogi olóró mu láti mú kí ara ẹ̀ gbóná sódì ló bá sọ ọmọ ọlọ́mọ ọ̀hún di irinṣẹ́ ìbálòpọ̀ bó ṣe wù ú ló ń dáná yá a lábẹ́. odidi oṣù méjì ni wọ́n lọ́mọbìnrin náà ti wà lákàtà ọ̀daràn yìí kó tóó di pé àwọn ọlọ́fìn tó tó kan tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ara ẹni làbò ìyẹn Nigerian Security and Civil Defence Corps NSCDC fimúfilẹ̀ dáadáa tí wọ́n sì bẹ̀rẹ̀ sí tọpasẹ̀ gbọ́mọgbọ́mọ yìí títí tọ́wọ́ fi tẹ̀ ẹ́ tí wọ́n sì wọ́ lọ ilé ẹjọ́ ní kóòtù ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan ọ̀daràn yìí wọ́n ló jí ọmọ ọlọ́mọ gbé ó sì tún fipá bá a láṣepọ̀ àwọn ẹ̀sùn yìí ni wọ́n ló tako ìwé òfin ìwà ọ̀daràn ti ọdún 2000 ìpínlẹ̀ náà tí ìjìyà tó gbópọn sì wà fún nínú àwíjàre olùjẹ́jọ́ ó lóun gbà pé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun ó ní kádájọ́ ṣíjú àánú wo òun kó ro ti pé òun ti dàgbà mọ́ òun lára àti pé òun ò tí ì hu irú ìwà pálapàla bí èyí rí kí wọ́n fi èyí fa òun létí òun ò ní ṣerú ẹ̀ mọ́ lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ egu ní ìwà ọ̀dájú àìláàánú àti ọ̀bàyéjẹ́ ni matthew hù pẹ̀lú ọ̀dọ́mọbìnrin tí kò ju ẹgbẹ́ ọmọ ọmọ ẹ̀ lọ yìí àti pé ìfẹ́ ọkàn rẹ̀ fún ìbálòpọ̀ òdì ló pa bí ọtí tó fi lọ ṣèṣekúṣe tó ṣe yìí ó ní àwọn ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ náà pọ̀ ó sì tẹ̀wọ̀n tó láti fi hàn pé lóòótọ́ ni afurasí náà jẹ̀bi adájọ́ ní ọkùnrin náà gbọ́dọ̀ lọ kọ́gbọ́n wálé lọ́gbà ẹ̀wọ̀n ni ló bá pàṣẹ kí wọ́n máa gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n kan nílùú Calabar ó ní ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni ó lò níbẹ̀ pẹ̀lú iṣẹ́ àṣekára ọ̀gbẹ́ni James Ibo ni inú òun dùn jọjọ sí ìdájọ́ yìí torí ó fìdí ẹ̀ múlẹ̀ pé kò sáàyè fáwọn afipábánilòpọ̀ àtàwọn tó ń tẹ ẹ̀tọ́ ọmọdé mọ́lẹ̀ nípìnlẹ̀ ọ̀hún bí afurasí náà ṣe gbọ́ ìdájọ́ yìí ló tún búgbàmù sígbe. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.